kúrónìkà kínní orí kẹtàlélógún nígbà tí dáfídì gbó tí ó sì kún fún ọjọ́ ó fi solomoni ọmọ rẹ̀ jẹ ọba lórí israẹli ó sì kó gbogbo àwọn ìjòyè israẹli jọ àti àwọn àlùfáà àti àwọn ọmọ léèfì a àwọn ọmọ léèfì láti ẹni ọgbọ̀n ọdún àti jù bẹ́ẹ̀ lọ iye wọn nípa orí wọn ọkùnrin kọ̀ọ̀kan sì jẹ́ ẹgbàá mọ́kàndínlógún nínú wọn yìí ẹgbàá méjìlá ní láti máa bójútó iṣẹ́ ilé olúwa ẹgbàáta sì ń ṣe olórí àti onídàájọ́ ẹgbàájì sì jẹ́ adènà ẹgbàájì sì fi ohun èlò tí mo ṣe láti bùyìn yin olúwa dáfídì sì pín wọn ní ẹgbẹ́ẹgbẹ́ láàrin àwọn ọmọ léfì èyí ni ní gershoni kohati àti merari nínú àwọn ọmọ gershoni ní ládàáni àti shimei àwọn ọmọ ládàáni jeyeli ní olórí àti shetamu àti joeli mẹ́ta àwọn ọmọ shimeyi shalomiti àti asieli àti arani mẹ́ta àwọn wọ̀nyí ní olórí àwọn baba aládàáni àwọn ọmọ shimeyi ní jahati shina àti jeushi àti beraya àwọn mẹ́rin wọ̀nyí lé ọmọ shimeyi jáàtì sì lé olórí àti ṣíṣà ibì kejì ṣùgbọ́n jehushi àti beraya kò lé ọmọ pípọ̀ nítorí náà ni wọ́n ṣe wà ní ìṣirò kan gẹ́gẹ́ bí ilé bàbá wọn àwọn ọmọ kohati amramu ishari hebroni àti usieli mẹ́rin àwọn ọmọ amramu aroni àti mose a sì yà aroni sí ọ̀tọ̀ kí ó lè máa sọ àwọn mímọ́ jùlọ di mímọ́ òun àti àwọn ọmọ rẹ̀ láéláé láti máa jó tùràrí níwájú olúwa láti máa ṣe ìránṣẹ́ fún un àti láti máa súre lé orúkọ rẹ̀ láéláé ṣùgbọ́n ní ti Mósè ènìyàn Ọlọ́run a ka àwọn ọmọ rẹ̀ pọ̀ mọ́ ẹ̀yà Léfì àwọn ọmọ Mósè ní Gershomu àti Elieseri nínú àwọn ọmọ Gershomu Sebueli lé olórí àwọn ọmọ Elieseri ní Rahabaya olórí Elieseri kò sì lé ọmọ mìíràn ṣùgbọ́n àwọn ọmọ Rehabaya pọ̀ gidigidi nínú àwọn ọmọ ishari shalomiti lé olórí nínú àwọn ọmọ Ebroni, jeraya ìkíní amaraya ìkejì jasieli ẹ̀kẹta àti jekamami ẹ̀kẹrin nínú àwọn ọmọ usieli mika ìkíní àti jesaya ìkejì àwọn ọmọ merari maali àti mushi àwọn ọmọ maali eliasari àti kishi Eliasari kú kò sì lé ọmọkùnrin bí kò ṣe ọmọbìnrin àwọn arákùnrin àwọn ọmọ Kiṣi sì fẹ́ wọn lé aya àwọn ọmọ Muṣi Maali àti Ederi àti Jeremoti mẹ́ta wọ̀nyí ni àwọn ọmọ Léfì bí ilé baba wọn àní olórí àwọn baba bí a ti kà wọ́n ní iye orúkọ nípa orí wọn àwọn tí ó ṣiṣẹ́ ìsìn ilé Olúwa láti ìwọ̀n ogún ọdún àti jù bẹ́ẹ̀ lọ nítorí Dáfídì wípé olúwa ọlọ́run israẹli ti fi ìsinmi fún àwọn ènìyàn rẹ̀ òun sì gbé jerusalemu láéláé àti pẹ̀lú àwọn ọmọ léfì wọn kì yóò sì tún ru ibùgbé náà mọ́ àti gbogbo ohun èlò rẹ̀ fún ìsìn rẹ̀ nítorí nípa ọ̀rọ̀ ìkẹyìn dáfídì ní kíka iye àwọn ọmọ léfì láti ìwọ̀n ogún ọdún àti jù bẹ́ẹ̀ lọ nítorí iṣẹ́ wọn ni láti dúró ti àwọn ọmọ aróònì fún ìsìn ilé olúwa ní ti àgbàlá àti ní ti ìyẹ̀wù àti ní ti ṣíṣe ohun èlò wọn nìní mímọ́ àti iṣẹ́ ìsìn ilé Ọlọ́run àti fún àkàrà ìfihàn àti fún ìyẹ̀fun kíkúnná fún ẹbọ rẹ àti fún àkàrà aláìwú àti fún èyí tí a yàn nínú àwo pẹtẹ àti fún èyí tí a dín àti fún gbogbo onírúurú òṣùwọ̀n àti ìwọ̀n àti láti dúró lé òrò òwúrọ̀ láti dúpẹ́ àti láti yin Olúwa àti bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé àṣálẹ́ àti láti rú gbogbo ẹbọ rẹ sísun fún olúwa lé ọjọ́ ìsinmi àti lé oṣù titun àti lé ọjọ́ wọn ní tí a pa lé àṣẹ ní iye lé ẹsẹẹsẹ gẹ́gẹ́ bí àṣẹ tí a pa fún wọn nígbà gbogbo níwájú olúwa àti kí wọn kí ó máa tọ́jú ẹ̀ṣọ́ àgọ́ àjọ ènìyàn àti ẹ̀ṣọ́ ibi mímọ́ àti ẹ̀ṣọ́ àwọn ọmọ Árónì arákùnrin wọn ní ìsìn ilé olúwa.